الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكا فون ولو مباوة ولو مباتي وجواني أروي التي تسواجه nínú أسنوا الصلاة ọ̀sọ̀lá àti àṣẹ kọlọmọ́sà ìgbà alẹ́sìn fẹ́ ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run gẹ́gẹ́ bí ojúṣe àwọn afẹ́sìn àti àmánà tí ọlọ́run ọba Allah tí ọlọ́run ọba gbélé wọn lọ́wọ́ òun náà ni ká máa ṣe al'amur bil ma'ruf wan nahyu anil munkar kí wọ́n gbìyànjú láti máa pa àwọn èèyàn láṣẹ dáadáa kí wọ́n sì máa kọ̀ fún àwọn èèyàn àwọn nǹkan tí ọlọ́run bá aláàkọ̀ ìmọ̀ pàkíyèsí àwọn èèyàn yìí òun náà ni iṣẹ́ àwọn ànábì ọlọ́run nígbà táwọn ànábì ọlọ́run ti wá kú láyé gbogbo wọn ti kú láyé nínú ayé táwa yìí lẹ́yìn ànábì Isa alayhi salatu wa salam òun nìkan ló wà nínú sánmà òun padà wá sílé ayé yóò ṣẹ̀ṣẹ̀ wá kú eléyìí ni àgbọ́yé ẹ̀sìn tó gbádùn àmọ́gbà tí ó sáwọn anábí ọlọ́wọ́n bá nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àlùfáà ni wọ́n rọ́pò àwọn anábí ọlọ́wọ́ al-ulama'u warasatul anbiya anábí Muhammad sallam anábí ní sẹ́rí àwọn àlùfáìsì àwọn ni àrólé àwọn anábí ọlọ́wọ́ èmi ò rí ipò téèyàn lè wà iṣẹ́ tẹ́yìn lè máa ṣe tó tó kéèyàn jẹ́ àfẹ́sìn ọ̀tọ̀là àfẹ́ṣẹ̀ yóò máa ṣẹlọ́ yóò tún máa pa àwọn yẹn lásìkò máa ṣẹlọ́ àmọ́ àfẹ́sìn yóò máa tàn mọ́lẹ̀ ọlọ́run bá ṣe rí ilẹ̀ ọlọ́run ọlọ́mọṣà ṣàwánà ọlọ́kan nínú wọn àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú nǹkan tí kò yẹ ká dákẹ́ lérí ẹ̀ láwùjọ wa tó jẹ́ pé ọdọọdún òun náà ni gbogbo àgbáńláyé ni wọ́n máa ń ṣe aburú yẹn òun náà ni Eidul Hubb tí wọ́n pè ní Eidul Valentine gbogbo àwọn atajẹ́ mùsùlùmí òdodo tí agbọ́lọ́wọ́n bá Allah gbọ́ tá gbà nábì gbọ́ ó ti dá wa lójú a sì ti mọ̀ yí pé ọdún wa ọdún méjì péré náà ni ọdún kékeré ìkẹta òun náà níjọ jímọ̀ àbọ̀nú pé afẹ́ sọnú afẹ́ máa sọ ní fún gbogbo ayé táàmà lọ táàmà bọ̀ táàmà jẹran táàmà pẹran táàmà sọnú táàmà wọṣọ ọdún méjì ọdún àwẹ̀ àtọ́nú léyà gbogbo ọdún tí wọ́n bá tún ṣe nínú àwùjọ wa tọ́yá ọdún táwọn ilẹ̀ Yorùbá gbé kalẹ̀ ní bí ọdún Ẹ̀yọ̀ bí ọdún Ògúnnú lẹ́kọ̀ọ́jọ́ kámọ́ bá wọn ṣe kankan bẹ̀ torí pé ànábì sọ fún wa yìí pé ẹ̀rí ọdún àwẹ̀ àtọdún iléyà ni òun la fi rọ́pò gbogbo ọdún tí wọ́n máa ń ṣe láyé ẹ̀ ní ṣe gbogbo ọdún tí wọ́n ń ṣe mọ́ ọdún méjì ń péré lẹ́ẹ̀mọ̀ ṣe kíni ilẹ̀ máa ṣe ìjọ wọn pè lọ́dún òun náà ní gbogbo táwọn èèyàn ń ṣe lọ́dọọdún tí wọ́n dẹ̀ rìpítì tí wọ́n sì ń sayẹyẹ rẹ̀ tí wọ́n sì máa tàkíyèsí ẹ̀ wípé ọdún ń bọ̀ nígbà máa ń ṣe lọ́dọọdún ń bọ̀ ọdún valentine ọdún kan ní tọ́jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mọ kíní ìpìlẹ̀ rẹ̀ nítorí pé àwùjọ wa àti lọ́mọra wa àti sọmọra wa àti mixi mara wa gbogbo ilé kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan stéètì kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan inú ẹbí kọ̀ọ̀kan eríṣiríṣi ẹ̀sìn ló wà ń bẹ eríṣiríṣi ìgbàgbọ́ ló ń bẹ kálukú ọmọ wa ṣe ẹ̀sìn ẹ̀ kálukú ó sì máa sọdún rẹ̀ àmọ́ ṣe rí mùsùlùmí òdodo níbi abáyédè ànábì ní lọ́wọ́dìgbẹ̀ yáyé ẹ máa kọ́ sí àwọn tààtì fún tẹ́lá síwájú tí wọ́n bá wọ ihò agilintí ẹ̀yin mùsùlùmí náà ẹ̀yin náà sì wọ́bẹ̀ àwọn sàhábà wọn wá ní ṣéṣà àwọn ah, jù àtàwọn alátẹ̀wọ́ ànábì ní àwọn wo ni wọ́n sọ àwọn tí ń sọ náà nìyẹn a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní waddu law takfurun kama kafaru fatakununa sawa'a ọlọ́wọ́n bá ní nínú ẹ̀mí wọn lọ́hùn wọ́n fẹ́ kẹ́ dàbí àwọn kẹjọ máa ṣe kankan náà fatakununa sawa'a kẹ́ lè bá dàbá kan náà ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá ti ń bá wọn ṣe tí wọ́n ń ṣe ní ẹ̀sìn wọn eh, àwọn náà ti dára wọn náà ló ti jẹ́ pé ọ̀rọ̀ ṣẹ̀mí ọ̀rọ̀ lílọ bíbọ̀ ọ̀rọ̀ ká máa tajà ká máa rajà ká máa bára wa ṣe dáadáa nínú ọ̀rọ̀ ayé ara ẹ̀sìn wa wọ́n ti gé èèyàn wọ́n máa ṣe dáadáa sí àmọ́ tó wá ti dọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum waliya din kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ valentine kí ni ìpìlẹ̀ rẹ̀ ó ti dẹ̀sìn mọ́ àwọn alátẹ̀wọ́ ó ti dẹ̀sìn máwọn lọ́wọ́ ẹ̀ẹ́dì báwọn náà ni wọ́n sì ń ṣe jù nítorí pé ìlú èbó tí ẹ̀sìn wọn ti wá ibẹ̀ náà ni valentine ti ṣe kí ni ló ti pilẹ̀ wọn Roman Empire lásìkò wọn ọjọ́ yẹn ti pẹ́ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tí wọ́n bí ànábì Isa alayhi salatu wassalam lẹ́yìn ọgọ́rọ̀ ọdún mẹ́ta tí wọ́n ti bí síwájú ní valentine ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ jẹ́mà wọ́n ní àwọn ọba ajẹnipa ní àwọn roman empire wọn ọ̀kan nù wọn ní àwọn ọba yẹn ń máa ń rán àwọn èèyàn lọ sójú ogun ń jagun kan lọ́wọ́ ń máa wá rán àwọn èèyàn lọ sójú ogun wípé kán lè bá wọn jagun ọwọ́ àdìpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú tó yẹ kí wọ́n lọ lè jagun wọ́n ń tàdí wọn lọ àwọn díẹ̀ náà lórí àwọn alágbájá ńkọ́ àwọn alágbájá ńkọ́ kí ló dé táwọn òní lọ wọ́n ní àwọn ìyàwó wọn jẹ́ kán lọ àwọn ìyàwó wọn wọn gbọ̀ fún láti jáde torí tẹ̀yìn bá ti lọ sójú ogun bákan méjì náà ni àbí bákan mẹ́ta inú kó dé pípín àbí kó dé láàbọ̀ àbí kọ́mọ̀ ṣe kíni kọ́mọ̀ dé rárá àwọn ọ̀fẹ́ fojú sunkún ọkọ̀ títà wọn àwọn ọ̀fẹ́ sọ́rọ̀ àwọn dopó àwọn ọ̀fẹ́ sọ àwọn ọmọ àwọn di ọmọ òrukàn wọ́n máa fa àwọn ọkọ̀ wọn pé má lọ má da ọba lọ́wọ́ má da lọ́wọ́ ọba yìí wá pàṣẹ pé gbogbo ìlú títí tóun fi jagun tóun jà yìí tán ẹnìkan ò gbọ́dọ̀ so igi ẹnìkan ò gbọ́dọ̀ sékíní ẹ̀hìn kò gbọ́dọ̀ mari ẹnìkan ò gbọ́dọ̀ sí marriage títí tó ń fi jagun tó ń jà ìtàn ọ̀kan náà àwọn alàgbà ilé ìjọsìn kan wọ́n ń pè ní valentine orúkọ rẹ̀ gangan náà ni valentine gangan lórúkọ ẹ̀ ó jẹ́ ọ̀kan náà àwọn alàgbà àjọ tó náà nílé ìjọsìn táwọn èèyàn pọ̀ rẹpẹtẹ òun ni wọ́n ń ṣe wedding fáwọn ìjọ títí ẹ̀ lábẹ́lẹ̀ ó yapa òfin ọba ìlú nígbà ọba wa gbọ́ ọba wa pè pé ọmọ pé bọ́ọ̀ bá ti ṣe wẹ́dì fún wọn gbógun bá yá wọn ní lọ́sọ́gun mọ́ àwọn tí ò lọ́sọ́jú ogun àwọn ìyàwó wọn ni wọ́n fà wọ́n sílẹ̀ mo wá pàṣẹ ìwọ wá ń rúfin òun ti ṣe wẹ́dì rẹpẹtẹ lábẹ́lẹ̀ secret marriage ó ti ṣe rẹpẹtẹ wọ́n ní ọba yìí lọ́ba mú valentine lọ́ba ní kí wọ́n mú wá ó sì pa á lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọ tó pa ọwá jẹ́ 14 of February àyájọ́ ọjọ́ ìní ẹbí ni 14 jẹmọ́ ẹ̀hẹ̀ 14 of February ìlọ́pàá ẹ̀yọ́ maya mi nílẹ̀ sí wa ṣẹ̀rí ibi ayédè èyàn máa wádìí ìtàní ọkọ̀ ní 14 February 273 years tí wọ́n bí lẹ́gbàá tí wọ́n bí Ànábì Ìsá alayhi salatu wassalam àwọn tí wọ́n wá jẹ́ olólùfẹ́ rẹ̀ sẹ́mọ̀ pé àwọn tó ti ṣe márìjì fún àwọn tí ń gbádùn ara wọn tí ń bímọ àwọn ìyẹn àwọn olólùfẹ́ rẹ̀ àwọn bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìrántí valentine ní gbogbo ìgbà tí february 14 bá ti ṣe kíní tó bá ti dé wọ́n rántí pé ah olóore wa aláàánú wa ẹni tó jí káfẹ́ra wa wọ́n mọ̀ wá ṣèrántí rẹ̀ nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń ṣe ìjẹmọ́ wọ́n ń sòkú àkọ́kọ́ kíráìmù dáàfin ní bá wọn ṣe nìyẹn wọ́n ń ṣe kí ni wọ́n ń sòkú wọ́n ń sòkú bàbá alágbà wọ́n mú fúláwà rẹ́ẹ̀dì wọ́n gbé lọ́bí sàárè rẹ̀ wọ́n mọ̀ fúnra wọn fúláwà ní àmì pé olólùfẹ́ ni àwọn sí Valentine wọ́n láwọn ilé ìjọsìn dáńpẹ̀ ní Catholic níjọ́un àwọn yẹn àwọn wọ́n mú lẹ́sìn lọ́jẹ́ pé lọ́wọ́ ti di 14 February báyìí àwọn bẹ̀rẹ̀ ṣe máa sòkú nù wọ́n sòkú Valentine wọ́n máa sọ̀rọ̀ ìfẹ́ wọ́n máa sọ fáwọn èèyàn pé ká máa nífẹ̀ẹ́ ara wọn nígbà padà yá àwọn alàgbà sọ́ọ̀sì wọn padà péjọ pé kí n tàn sí yìí kò sínú báìbù kò sí nínú ẹ̀sìn wa nígbà close nígbà ẹnìkan kan gbọ́dọ̀ sí nílé ìjọsìn kankan wọn àwọn tí wọ́n fẹ́ sẹ̀ránù dáwọn náà nífẹ̀ẹ́ sí ara wọn àwọn oníṣìnà àwọn alágbèrè báwọn ṣe gbà wọn lọ́nà wípé ah, ẹ lè stop ẹ o àwọn bàbá pásítọ̀ yọmọ tí wọ́n ṣe ní o àwọn ọmọ continue ẹ̀ torí pé àwọn rí bàjẹ́ ṣe ní abẹ́ rẹ̀ tọ́ gbogbo aná tí ta wà ní nàìjíríà ń bí àwọn ògbọ́n valentine nílẹ̀ yorùbá àgbọ̀n lè fẹ̀ àgbọ̀n nìbàdàn àgbọ̀n lọ́yọ̀ọ́ sí lọrin kò sí lábẹ́kúta àwọn tá a wí náà wọ́n ṣe kí ni ni wọ́n gbé wá láti ilé ìbò kí ni wọ́n wá fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí jama ó ti wá kò ní ọ̀fọ̀ ó ti kò ní wọ́n ń sòkò ó ti wá di ọdún bàjẹ́ ọdún kí ni mo pè jama ọdún ṣìnà ọdún bàjẹ́ àwọn kan àwọn sọ pé àwọn ọba wọn ṣe bàjẹ́ ìyàwó wọn àti ọkọ ìlà wọn sọdún ọdún ìfẹ́ àwọn àlùfáà wa ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kọ́ sí wọn torí pé kì í ṣe ẹ̀ẹ̀kan lọ́dún làwọn máa ń sọ ìfẹ́ sí ìyàwó títí wa gbogbo àwọn ọdún kọ́dún yẹn tí wọ́n máa ń ṣe yẹn wọ́n ní káwọn wọn ṣe kankan bẹ̀ nígbà míì wọ́n ní parent ní children gbogbo ṣé lójoojúmọ́ káwọn ọmọ sí dáadáa sáwọn òbí tiwa lójoojúmọ́ làwọn ọmọ sí dáadáa sáwọn ọmọ tiwa lójoojúmọ́ làwọn ọmọ sí dáadáa sáwọn ìyàwó wa lójoojúmọ́ làwọn nífẹ̀ẹ́ wọn àwọn kan àwọn mú ní pé ọjọ́ táwọn fìfẹ́ hàn sí ọkọ àtìyàwó lọ́jọ́ pé wọ́n fẹ́ra wọn lóòótọ́ àwọn àlùfáà ní ká máa bá wọn ṣe torí pé ẹ̀sìn tiwa ó ti pè wá lọ síbi pé dojoojúmọ́ náà ni ká máa nífẹ̀ẹ́ àwọn ìyàwó wa ká sì máa fún wọn lẹ́bùn ká sì máa sàánú wọn ká máa sì dáadáa fún wọn ọlọ́run ilé yóò fi kèlò sáàtì ní sáàtì ọlọ́run máa dojoojúmọ́ tẹ́ bá ti jí tálẹ́ sì ti bá ti ń pọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ṣe yà lu ara yín tẹ̀ náà tí kò rẹpẹtẹ ẹ máa yà lu àwọn ìyàwó yín náà bọ̀bọ̀n kò tọ́lá àlẹ́ náà bá ní fàlíyàn fìkì mímọ̀ àtà òlá ẹnu wọ̀bá dóhun náà ní kọ́mọ̀sà àwọn kámọ̀ bu ìyàwó wa ní nǹkan kámọ̀ sàmójúkò fún kámọ̀ ara sọ fún kámọ̀ ara bàtà fún wa ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run bá ní jojoojúmọ́ ẹ̀yin tí wọ́n bí máa ń fún ẹ̀yin lẹ́ẹ̀ máa ń fún àwọn obìnrin lówó tí wọ́n máa lò ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣiṣẹ́ àwọn ni wọ́n máa ná lẹ́yìn náà aṣọ tí wọ́n máa wọ̀ owó tí wọ́n máa ná ọlọ́run ní ọ̀ranyàn ni mo ṣe lérí iṣẹ́ jojoojúmọ́ ni ìgbà tó bá ti wà lọ́wọ́ rẹ̀ náà lọ́mọ ara sọ èdè bá di february fourteen kò tó gbàsọ̀ wá fún ìyàwó ẹ̀ yóò lọ́mọ fún lówó yóò dín mọ́ lọ́mọ ra nǹkan ọmọ ra gift kìí ṣe pé february fourteen lọ́sẹ̀ wa lọ ọ̀sán rìn káàkiri àdúgbò ó lè wá irọ́ kan tí wọ́n ráàpù sínú sínú láìlọ́nù báyìí ọwà ní òun pìrìsẹ́ntì ìgbóhùn lọ́fẹ̀ẹ́ láti láti láṣíà real muslim subhanallah eh, ṣe wá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àti wá gọ̀ débi pé àṣẹ wàá máa tàṣe mọ́ èdè yìí lẹ́lòmíì tó rántí pò níyàwó èdè lẹ́lòmíì tó rántí pò lọ́kọ tó ń gbọ́dọ̀ show loves èdè ní ìyàwó mi tó gbà fọkọ rẹ̀ kọ́ bá wọn lásìkò èdè lọ obìnrin mi ọkùnrin mi yóò tó mọ̀ pé àṣeyàwó òun látòsùn mẹ́fà tó ń tó súnmọ́ gbẹ̀yìn ọ̀dà gún òun súnmọ́ lẹ́nu eh, wọ́n náà wọ́n náà yẹ oyè mùsùlùmí gbọ́dọ̀ síkìrì ọgbọ́dọ̀ jìnà sí àwọn síkèjì òun náà ni pé òun náà làwọn tí wọ́n ń yàlè àwọn tí wọ́n ń yàlè yẹn wọ́n pín sí méjì àwọn tó jẹ́ pé ọkọ oyé tó ti níyàwó lé yọ́wà lọ lè bá ìyàwó tó náà lọ́kọ lé married àti kíni àti married torí pé wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn bóyá wọ́n jọ wà ń bíṣẹ́ bóyá wọ́n jọ wà ládùúgbò bóyá wọ́n jọ wọ́n jọ lọ skul àdáwọn bẹ̀rẹ̀ ilẹ̀ ọlọ́fà ṣẹ̀ṣẹ̀ nígbà tí kíní fìtínà yìí dé kíní Facebook àti gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn tán ti jọ lọ skul rí gbogbo wọn wọ́n mọ̀lẹ́ra wọn bẹ̀ wọ́n mọ̀ rántí gbogbo àwọn àdánwò tó ti kọjá láàrin wọn yọ mọ̀ sẹ́ndì mẹ́sẹ̀jì sí love message ìyàwó ríyàwó àtọkọ ọlọ́kọ ẹ̀dá kùtùrọ̀ ọlọ́wọ̀n ọba kí lábẹ́ fi yẹn ṣe ta ni wọ́n gbarú ẹ̀ wọ́n tó wá ń sẹ́ndì mẹ́sìdì sí àwọn ìyàwó síwọ́n nígbà kan sẹ́ndì sí àwọn tiẹ̀ tó bá ti nígbà wọ́n náà mọ́ ṣe wọ́n ní eh, iná tọ́wọ́ fi jó yàn ọkọ̀ fi jó ara rẹ̀ náà wọ́n mọ̀ wá wọ́sọ rẹ́dì àtàsọ kíni àtàsọ wáìtì káàkì kọ́dà yàtọ̀ rí ìmí náà tó ti dààmúnú ayé tí ọmọ yìí ti ń ṣe mọ́ yọwọ́ skẹ́ẹ̀tì rẹ́dì yọwọ́ fi ìjáàbù wáìtì lé ayé ẹ̀ ti dàrú kọ̀ mọ́ díṣe mọ́ òun náà sọ pé àwọn náà gbé kalẹ̀ ní islamic way eh. Eh, yóò lọ jáwò white ẹwà wọ skẹ́ẹ̀tì red eh, ẹ̀dàkùn tó tọ́ lọ́wọ́ ọba eléyìí òṣìlá rẹ̀ sin wa ọba kérésì aṣọ oníwọ̀ white àti green àti red báwọn ṣe ń wọ̀ nìyẹn òtítí jà ń bẹ̀ òmìnirí gbé ẹ̀sìn tiwọn nìyẹn bí ó ṣe ẹ̀sìn ní báíbù ẹ̀sìn wọn sáni wọ́n ti mú lẹ́sìn valentine náà wọ́n ti mú lẹ́sìn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ní kankan ṣe pẹ̀lú wọn àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ yìí pé ìṣíkejì òun náà ni àwọn ọ̀dọ́ pé boyfriend àti girlfriend àwọn náà wọ́n mú ọdún yìí ní ọdún tí wọ́n fi ń ṣe ọlọ́run tí wọ́n fi ń sàbúrú lérílẹ̀ ayé aburú tí ó lọ lágbàlá ayé lẹ́nu àti ní Europe àti ní America àti ní Russia àti ní Australia àti gbogbo àgbáláyé Africa subhanallah láṣà ìní wọ́n ṣòfin ní Saudi Arabia ìpé táwọn bá rí ẹnìkan tó bá ta sọ red àti white ọparí ọjà nù ni ó ti pa economy ti dàrú nù nàgbé ìlú ẹ̀sìn àwọn táwọn bá ti ṣòfin òfin ọ̀ràn lẹ̀ àwọn tàbí ó ṣòfin wá wọn bí àfikásà máa sọ mọ́sálásí ìyá àfáàtọ́bá ráyè rẹ̀ ẹ̀kásà máa sọ ẹ̀dọ́lọ́mà ní ó ṣe kí ni yọgbọ́ man tashabbaha bi qawmin fahuwa minhum níbi sàṣẹ́lá anábìlá sọ́dọ̀ anábìlá ẹni tó bá ń kọ́ṣẹ́ àwọn ìjọ kan òun náà ti dí kíní òun náà ti dára wọn ẹ bá jẹ́ akọ́ṣẹ́ àwọn ẹni burúkú kọ́dà àwọn tọ́jú pé àti mistake wọ́n sọ rẹ́ẹ̀dì lẹ́nu ká lè ṣe kíní <laughs> ká bọ́lẹ̀ kìí sí aṣọ rẹ́ẹ̀dì ṣe haram kìí ṣe kíní kìí ṣe haram àmọ́ tí ọba ti fi di pé yọ́ àbóhùn náà ń ṣe ni èyàn ní ṣe kíni èyàn ní wọ̀ kọ́lá bọ́jẹ́ kí wọ́n lè yàn fẹ́ wọ̀ tẹ́lẹ̀ èyàn gbá mọ́jẹ wọ̀ kọ́mọ́ bá sì mímú kọ́mọ́ bá sì kíni kọ́mọ́ bá sì mímú anything rich ò ní wọlé nítorí kọ́mọ́ bá pé wọ́n náà ṣe kíni wọ́n náà ṣe valentine ìwọ òṣìṣẹ́ kankan aṣọ tiẹ̀ tó ti wà nígbà wọ̀ tẹ́lẹ̀ náà white islam òṣè léwọ̀ aṣọ red islam òṣè ní èèwọ̀ ẹ̀yọ́ màyàmí nínú ẹ̀sìn wa kọ́nà wọn mọ́sára rẹ̀ mú wa dójú báyìí lọ gbogbo etí omi etí odò lẹ́ni àwọn èèyàn wọ́n pọ̀ rẹpẹtẹ lórí beach tí wọ́n wọ pàyìntì tí wọ́n wọ bra tí wọ́n máa ṣe aburú ń bẹ̀ wọ́n máa ya fọ́tò wọ́n máa wẹ̀ ní omi èyí tó bomi lọ èyí tó padà wálé tà àdáwọ̀ ń ṣe wọ́n gàn àmọ́ ṣèrántí ní ọdún kan tí wọ́n sọ pé àwọn ọmọ ìyá kan wọ́n lọ wọ́n lè wẹ̀ létí wọn àti girlfriend yẹn tòun bá ń wẹ̀ bí ṣe ń wẹ̀ tí ń wẹ̀ lọ olóhun lè wẹ̀ débì kan wọ́n sá ń wẹ̀ lọ wọ́n padà náwọ́ sí àwọn ìjàmá ìgbà tí wọ́n fi tí wọ́n fi láwọn síjú wà yìí ó ti lọ ó ti bómi lọ ní France lọ́dún kan àwọn ní họ́ọ̀lù kan tó máa ń ṣe àìsàn irú alẹ́ ànámọ́júmọ̀ ní sin wọ́n sa àìsàn Valentine wọ́n bá jó tí wọ́n jó tán ọyẹ wọ́n wà bọ́ra alẹ́ òhùn wọ́n wà paná kálukọ́ wà máa wá mú obìnrin tí ọwọ́ rẹ̀ bá ti ṣe kíni lọ́wọ́ rẹ̀ bá ti bà ẹni tó bá wá lóyún oye àwọn tó ń gbé program yẹn kalẹ̀ ṣe ọ̀rọ̀ òyìnbó lẹ́wọ̀n sí hajj òyìnbó irú ara wo ni mo dálé ayé òyìnbó tí ìyàwó rẹ̀ ọmọ sex film tí ọkọ rẹ̀ ọmọ pé báwo ní sẹ́yìn lè ní òṣèlú sí wàhálà níbi òní albọ́mọ jáde ẹ̀sìn ọ̀rọ̀ òyìnbó lẹ́wọ̀n lẹ́wọ̀n kà sí wa àwọn olórí burúkú tó pọ̀ tí wọ́n bá yé yìí jẹ́ àwọn òyìnbó ni wọn jí kálukú balance wọ́n da ìṣẹ̀mírú wọ́n da ìwàrú wọ́n da ọmọlúwàbí àwọn yọ ọmọlúwàbí kó lára àwọn èèyàn látara civilization ọ̀làjú ẹni tó bá ti wá lóyún nínú àwọn tí wọ́n fún lóyún lọ́kùnkùn yẹn àwọn tó gbé program ẹ̀ kalẹ̀ àwọn ni wọ́n máa wá sponsor àwọn náà máa fún lówó náà máa gbé lọ hospital àwọn náà máa ṣe ètò fún títí tí ó fi bímọ tó bá ti wá bímọ yẹn ọmọ yẹn wọ́n á sọ ní Valentine eléyìí lákọọ́lẹ̀ ní France bí wáyà bíi fifteen years ago lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọdún ọdún míì tí wọ́n tún fẹ́ ṣe lẹ́yìn yẹn wọ́n ní wọ́n ti dó tán wọ́n ti sàbúrú tán wọ́n ní wàhálà kan sàṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ iná tí wọ́n ń lò ẹsẹ̀ mọ̀ pé tọ́wádìí kìlẹ̀ fún tí mo tán máa fi níwájú tẹ pẹ́ẹ́sì báyìí èmi gan ọ̀sẹ̀ ní tẹ̀ lọ́kàn máa lọ ní tọ́wá lọ lẹ̀kún máa sí fún rẹ̀ tọ́wọ́ ti kú mẹ́yẹ tó ti fún ẹ̀ bí wàhálà ti ṣẹlẹ̀ lẹ́kùn sí mọ́ iná sì ti sọ ní gbogbo wọn ti jóná sílẹ̀ nù jẹun bàbá rí ìtàn àwọn adàlúwúlá tàgbọ́ ìtàn àwọn samdáwá tàgbọ́ ìtàn àwọn ìjọ fìràwọ̀ ìpé tí ìbá ti ṣe ọlọ́run máa hàn yàn lè mà ní ọlọ́run fẹ́lẹ̀ iná hàwálì nídìí bẹ́ẹ̀ wọ́n ta mùsùlùmí òdodo ẹ dákun ẹja mẹ́tíni islam wa ẹja sí kíni padà bẹ́ẹ̀ nìkan bá ń kí ọmọ dà lóhùn bẹ́ẹ̀ nìkan bá sẹ́ni mẹ́sẹ̀jì sọ ọmọ sẹ́ni ẹ̀sìn padà kọ́dà ìyàwó rẹ̀ jẹ́ gbàgbọ́ yẹun lọ́ba lóhùn fẹ́ sí ọbẹ̀ valentine fún lẹ́ni mọ́sẹ̀ kíni má jẹ́ o má jẹ́ ẹ̀hẹ̀ tẹ́lẹ̀ ẹlòmí ọ̀gbádùn akànjọ́ sí islam yìí ẹ̀hẹ̀ ẹlòmí alátẹ̀wọ́ àfáà kan nínú àwọn mọ̀rìkàsí jagunjaku náà ọwọ́ gbé lẹ́kṣọ̀ kalẹ̀ ó tó bí ọdún mélòó sísì òun fẹ́ ṣe mahadara ọ̀yẹ́ ìpè valentine islamic valentine wọ́n ní gbogbo àwọn obìnrin tán jẹ́ àwọn obìnrin wọ́n lò jáàmù kan máa ṣe competition wọ́n ṣe parade ẹ awo àwọn tí wọ́n mọ̀ jáàbù lò dáadáa lẹ́yìn náà òun wà sọ̀rọ̀ bó ṣe yẹ kí a máa nífẹ̀ẹ́ ara wa nínú Islam wọ́n bá ṣe wá sí ká máa nífẹ̀ẹ́ ara wa ìdíjọ́ mi ló gbé sí lẹ́yìn náà wọ́n wọn tó ń ṣe yìí sí sára Islam nìyẹn wà wọ́n fẹ́ dá sọ̀gbà fẹ́sì ẹ̀ wọ́n fẹ́ dá sọ̀gbà fún kíni ẹ̀sìn pẹ̀lú pé tí bàbá ti ń ṣe àwọn náà wọ́n ṣe kíni a mọ̀ ṣe ó sì yẹ ká dá sọ ẹ̀sìn fún ìgbani ó ṣe kí èyí tó bá bá mu nínú ẹ̀sìn àṣẹ èyí tó bá ti bá mu àníṣe kí ni àní bá wọn sí eré ìní jẹ́ pé èèyàn ní Islam èèyàn ti jẹ́ mùsùlùmí òdodo ọbẹ̀ náà nínú àánú àti agbára rẹ̀ gbogbo aburú tó ṣẹlẹ̀ lẹ́ni ọlọ́mọdé ọkàn ẹnìkan kan wa gbogbo àwọn tó ń ṣe náà kọ́lọ̀mọ̀ bá aláà kọ́lọ̀mọ̀ jẹ́ wọn lè túbá lọ́dọ̀ ọlọ́ kọ́lọ̀mọ̀ kó fòdodo hàn wọn kọ́lọ̀mọ̀ jẹ́ wọn lè máa tẹ̀lé kọ́lọ̀mọ̀ bá aláà kó fi rọ́ hàn wọn kọ́lọ̀mọ̀ jẹ́ wọn lè kó nídìí rọ́ kọ́lọ̀ àdánwò bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa náà èyí tá a ti ṣe sẹ́yìn ọlọ́mọdé àṣàbòríjì fẹ́ni kọ̀ọ̀kan